ṣe bí òsì òsì. Ìrọ̀rí wa. Ọ̀fíìs ni. Ìrojú wa. Ọ̀fíìs ni. Ọ̀nì síkì wa bá. Ọ̀fíìs náà ni. Ìwà ìjọba Golden Girls. Àwa là ń sọ. Tóyìn Àyímakùdé ti tún jáde ìyá Ìbàdàn Ìbàdàn mọ́ wá o Ìbàdàn mọ́ wá o Ìbàdàn mọ́ wá o Ìbàdàn mọ́ wá o Ẹ wá ń lé kò bẹ́ẹ̀ bà mí lé Ìbàdàn mọ́ wá o Ẹ bèrè lọ ẹ sá lọ́mù ìbàdàn mọ́ wa o. ìyá ìbàdàn ìyá ìbàdàn tó yàn ẹ́ máa kú ṣe eléyìí ó stand out yàtọ̀ it's unbeatable comedy extravaganza ni sa ìyá ìbàdàn ẹlẹ́nu abẹ́ asọ̀rọ̀sọ bótò ó lè rojọ́ láti bẹ̀rẹ̀ dé lálùpọ̀n ẹjọ́ wẹ̀rẹ̀ àròdẹ́gàn. ó wà mọ̀ pé yàtọ̀ wà láàrin olórí ibú àtológun sọ tó fẹ́ gbọ́ àìbá bá sọ sọ́mọ mi ọmọ oh, mi wo èmi kankan náà pè ní zirowin ládùúgbò yìí ó rẹ̀ ti gbọ̀ nígbà mi kankan mo jẹ́ political policy oh. kí ló ń ṣe. afẹ́bẹ̀dẹ̀ ti wá pàánù wẹ̀ kan sẹ́mi ni mo tún bá dẹ́sì kan lé ọlọ́lọ́mọ tó kan nù. kálá lọ́ọ̀dù mo mẹ́ni tó kàn tàìsí àbúrò ká. ìyá gbogbo nìyá ìbàdàn gbogbo ọ̀rọ̀ ní sojú ẹ̀ sinimá titun ìyá ìbàdàn àfi kẹ́ ẹ má jẹ nǹkan alátatẹ̀ bá ń wò lọ́wọ́ ẹni àrítàkìtì ni ó ti fọ́ni jù ìyá ìbàdàn written and produced by tóyìn àyìnbákò adébáyò tìjàni ló direct ẹ̀ starring tóyìn àyìnbákò ellen paul jíde kòsọ́kọ́ àfìsẹ́niọ́lá mercy ẹ̀bọ́sẹ̀lẹ̀ yíyí johnson liz da silva muyiwa adégòkè londona tóyọ̀sí adésanya àdùnní adé yọ̀mí ọlọ́run ló la àlàyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ìyá ìbàdàn tóyìn àyímakù ti ń ṣe sinimá kò ṣerú eléyìí rí o. now showing on Movie Good TV YouTube channel. yeah báwo ni mo ti land yes yes yes uh, just uh, one hour fifty minutes the flight I take yes the Lord will agree me. no problem so I, I should be uh, home later uh, thank you thank you and thank God uh, okay all right see you later. Sala, àrè àrè ìsọ ibẹ̀ ń tiẹ̀ rí mo jẹ́rìí ẹ̀ kò jẹ́ ìrà tí ò lọ́mọ nù tẹ̀ ó tún ti mú yẹn jẹ nìyẹn congratulations friend ehm, tó bá dé lálẹ́ ó yẹ ká lọ dáwọ́ ìdùnnú yìí. babe mukene uh, design yawa yeah yeah all right uh, oh my brother ọpẹ́ for long, Ọlọ́run ọpẹ́ ni fún Ọlọ́run pé àwa ní case in favour oh yes uh, it's a big one ah uh, oh yes uh, ìrọ̀lẹ́ yóò bad. it's okay jẹ́ ká pàdé ní usual place the restaurant Yeah? All right, okay. I'll be there. I'll be there. Cheers, my brother. Oshé. Okay. Yeah. You know, my brother. Hmm. Mo ṣẹ̀ṣẹ̀ gbà sí ni pé ìjọba àwa ara wa wọ́n ti ń respect ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí. Hmm. You know, adájọ́ yẹn kò gbà kí anybody push òun láti tako ìdájọ́ òdodo. My brother ṣe ni ariwo ta ní kóòtù nígbà tí wọ́n ní kan lọ swear in client mi immediately ah orí mi wúgan ni o you know because uh, outcome ẹjọ́ yìí ó tún ti sọ mí di ìlúmọ̀ọ́ká agbẹjọ́rò. wow <laughs> ah congratulations ṣé mo ní tán èmi gan ṣe ni mo gbà tí mo bẹ̀rẹ̀ sí ní jó nígbà tí ròyìn ẹ̀ kàn dé àná oríire lára oríire lára ọ̀pẹ ní fọ́lọ́ ọ̀hún ẹ̀ ṣé o rántí. Um, pé gọ́ọ̀mẹ̀ntì ṣe sọ wípé kàn lọ ṣe àwọn federal universities kankan síbí ìlú mẹ́fà yes yes yes yeah. well mo láyọ̀ láti sọ fún ẹ pé èmi tí mo jókòó síwájú ẹ̀ award contract láti design in architectural designs àwọn schools yẹn fún. wow ah, this is great news ah congratulations my brother báwo ló ṣe. ẹ eh, wẹ Ọlọ́run ni ọlọ́run tó bẹ́ẹ̀ ṣe òun ló bá mi ṣe ọlọ́run ló sì bẹ́ẹ̀. kájọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí iṣẹ́ wa lọ́dọ̀ mi lọ́dọ̀ rẹ̀ we mm-hmm. thank God. we thank God that uh, we are doing well. yeah uh, you know, more of ah no no just, just. to success. yeah to a great achievement. to greater success yes. <laughs> close má gbàgbé láti bá mi ra àwọn food stuff lọ fún mọ́mì kó dẹ̀ bá mi kí wọn dáadáa because ó ti ṣe díẹ̀ tí mo ti rí wọn. mo ti gbọ́ sà ẹ jọ kí ni wàá ní mo jẹ yóò tí má gbàgbé pé olúwa mi rán mi iṣẹ́. <laughs> thank you thank you. ẹ sọ honey kí ló máa fẹ́ jẹ tó bá dé lálẹ́. Hmm, jẹ́ ká consider ẹ̀kọ tútù. Hmm àti ẹ̀fọ́ rírò iná tó hmm. ta lẹ́nu dáadáa. ẹ̀fọ́ rírò tó hmm. gbé akùn àti kùnmọ́mì. o wà ń bẹ̀. <laughs> bẹ́ẹ̀ làwọn sisi wa náà lánàá madam hmm. kí lẹ máa jẹ mọ́mì àwọn ti tẹ ẹ̀fọ́ and plantain ó ti fi àwọn àṣà jẹ oúnjẹ yìí ó ti fi jọba bẹ́ẹ̀. unnecessary oh, because àwọn oúnjẹ tá à ń jẹ yìí eh, wọ́n ṣe pàtàkì fún ìlera ara wa. Hmm. And so you know we got to eat well. Hmm, ẹ náà ni. <laughs> o ṣáà mọ àṣà tí di ọ̀rọ̀ oúnjẹ. àá ah, ajẹ́kú ah. hmm. kọ́ lóúnjẹ oúnjẹ rẹ òun lọ̀rẹ́ àwọ̀. òun dẹ̀ lọ̀rẹ́ àwọ̀. <laughs> all right then have a nice day. so take yeah care. you know take care of yourself. Eh? Oh, yeah. mommy don't forget what you promised me okay. daddy ẹ ṣílẹ̀kùn. Amém. mi sì kí ṣe nìyẹn wọn gbọ́ gburugburu gburugburu eku ni ṣé lóòótọ́ oúnjẹ kíza kò sẹ́ni tí mò ń kó fún àwa mélòó là ń gbélé ẹ ṣe jẹ́ ká ṣe báyìí tó oúnjẹ yẹn bá ti fẹ́ tán kí n máa pè yín pé tó oúnjẹ yẹn ti fẹ́ tán gbé wá ń gbà báyìí o. ah mami yín ò lè possible bóyá lè mọ̀ pé <laughs> rule ni wọ́n ti fún mi ń lọ nílé tá a bá ṣe ń rí oúnjẹ tilé mo ní láti máa ra tiyín àlọ́ ni wọ́n ti kọ́ wọ́n kọ́ báyìí mo tún sáìn ní ẹ̀mí pápá. wà <laughs> á dúpẹ́ o ara oríire náà ni. ọ̀pọ̀ èèyàn ló bímọ méje mẹ́fà tí ò tọ́jú ẹ̀ tèmi tí mo bẹ yọ ọmọ yìí. olúwa ṣeun mami oúnjẹ ọmọ ni kò dẹ̀ ní jóyín lẹ́nu. àmì àmì àmì ìyá mi ẹ ṣe é ṣù ọ máa jiná fún yín jẹ ẹ àsìkò tí nǹkan rí àwọn ọmọ náà bá máa máa jáde kò ní bẹ́ẹ̀ ní èyí nù sáré wọn ò ní dìde dúró ṣẹ́jú kan fún yín àgèrè yín kalẹ̀ inú yín á dùn ṣé mo dúpẹ́. ẹ jẹ́ bá ń kó wọn wọlé àbí. ẹ bá kó wọn wọlé. sà ṣẹ̀rí eré àyè ò casualty world center casualty world fún health center tẹ bá mú sálẹ̀ ṣẹ̀rí tọ́ni yìí tọ́ni kan gbà tọ́ni kan gbà ṣàkóná yìí òun ni pharmaceutical store tábà tún ní kúṣe sí sáré báyìí ibẹ̀ ni àwọn offices ni àwọn offices máa wà fún àwọn staffs níbí ni ẹ space space space báyìí pọ̀ díẹ̀ ibẹ̀ staff car park máa wà guest car park. Ṣẹ́gun, you have done wonderfully fantastic ṣorí eh, design tó wà níwájú mi the only thing tí mo rò pé ó kù ni pé eh, ventilation yóò dùn ẹ kò fààyè sílẹ̀ fún cross ventilation okay, sir. because this is uh, the twenty fourth century tẹ́ ẹ bá ń kọ́ hospital ó kéré ó tóbi o àyè gbọ́dọ̀ wà fún atẹ́gùn láti fẹ́ wọlé láti fẹ́ jáde torí àlàáfíà àwọn tó bá máa wá síbẹ̀. ẹ ẹ sà máa padà sórí system máa lọ tún ṣe sà. once again Ṣẹ́gun you have designed a structure. thank you very much sir. congratulations. thank you sir. you're welcome. yes sir. all right. láti type gbogbo àwọn information yìí sínú fáìlì yẹn gbé fún barrister Dídìgbà pé kó study ẹ̀ because um, òun ló máa lọ defend case yẹn between Asuni family and Olúòkun family ní court njọ́ Thursday then ṣàlàyé fún pé tí o bá understand ẹ dáadáa kó yọjú síbi. alright sir ẹni kí n rán yín létí pé àwọn ọmọ oyè tí àwọn Olúòkun family fásilẹ̀ wọ́n ní case ní court ìyẹn tí àwọn Asuni family bá raise. E. yes that's right that's right mm. I will call the um, family head and tell them to present a more suitable prince for the throne just as an advice <laughs> tèmi ni kí èmi advice wọn. kọ́ má kàn jẹ́ kí selfish interest wọn kó kó wà kó gbé case wọn ní case yẹn ìwọ ṣáà lọ ṣe iṣẹ́ tiẹ̀ bí wọ́n ṣe sọ. ok sir sir I'm àwọn kan béèrè yín. àwọn wo ni. I've not seen them before but ó dàgbé EFCC ni wọn. well let them come in. all right sir. Um, sir client kan ló ní issues lọ́fíìsì wa Mr. Larry Ajay, and I believe pé mo dáadáa sir. yes I know him very well. my very good client but you uh, know, case will only ní pẹ̀lú yín. Um, sir to allow this. Shall I, case tó ní pẹ̀lú wa but nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ìgbà tá a for just questioning uh, wọ́n dárúkọ yín so torí ẹ̀ la ṣe decide pé káwa invite him to sí office tiwa náà and ẹnu uh, wa dùn tí a bá for 9 a.m. tomorrow just question kò sí nǹkan sọ. kí ló dé tẹ̀lé brief me i mean just to have an idea of what uh, the problem is. rárá uh, sir um, we actually meant to come here to arrest you but your reputable profile you know ó jẹ́ ká decide pé kẹ́ come in fúnra so I tell sí kéèsì yẹn. sir um, inú wa máa dùn gan-an tí ẹ bá já wa privilege náà fún yín. to come to our office tomorrow morning, sir. Uh, no, that's okay. Um, I'll be with you tomorrow by 9 a.m. No problem. Thank you for the privilege. All right, sir. You have a pleasant day. Thank you. You're welcome, sir. Thank you. àdúrà fẹ́ tán lẹ́nu mo ní kò sí wàhálà wọ́n ní pé kí n máa ah, sweet kí ló dé. you're not listening to me. àmọ́ gbọ́ ẹ. kí ló ṣe é. nǹkan ń ronú nípa àwọn kan tó ń wá sí ọ́fíìsì mi lẹ́ni láti EFCC wọ́n invite mi sí ọ́fíìsì wọn lọ́la. well ìkan náà àwọn clients mi um, láàrin ajayi ló ní ìṣù pẹ̀lú wọn. ṣé ìwọ ìyẹn ló wá ń bọ́tà ẹ̀ bí wọ́n kọ́ fún àǹfẹ́ kó wá bí ilẹ̀ ni ó jẹ́ ọkọ mi jẹ́ nǹkan tó má jẹ́. Sure, <laughs> very nice. barrister Aribisala involvement in kéèsì case, máa jẹ́ kó wà very very difficult láti prove wrong honestly kí n má tàn yín help me, rárá. sir gbogbo investigation start to ṣe ó fi hàn pé client yìí kan ló nílẹ̀ chief of naval staff kan ló nílẹ̀ ó dẹ̀ ní all the documents to back it up then number two we àwọn documents tí clients kó wá fún yín we later knew that all are fake papers. Then, what was our county here? well, eh, ìgbésẹ̀ wo lẹ́yìn ti gbé lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn láti ah, Thank you, officer. Client me tó a trusted là ń sọ̀rọ̀ nípa Yeah, this is somebody I have done business with. for over twenty years still ò dẹ̀ sí àbá now nígbà tó fẹ́ ralẹ̀ the only thing tí mo sọ fún wọn ni pé kàn lọ ṣe search ní bureau of lands wọ́n dẹ̀ lọ wọ́n rí i pé ó wà free from government acquisition. so nígbà tó fẹ́ sanwó lọ́wọ́ béèrè lọ́wọ́ client ní pé ṣé ó ní account sí bank táwọn ń lò lóun ni ah, èmi dẹ̀ ní account sí bank yẹn. That's why they transfer the money into my own account. And immediately tèmi ti gba alert ni mo transfer and see sí padà sí account client So I don't know what uh, could be the problem. Gbogbo you tá it ṣe, ó jẹ́ come up with any lawyer lọ́ọ̀yà client yín to tó sá lọ. Ẹ wo ẹ̀gbọ́n mi tó wà l'Amẹ́ríkà, àwọn ló fowó ránṣẹ́ sí mi kí n báwọn fi tó jẹ́ ọ̀gá nílé ológun lórílẹ̀‐èdè thirty five million naira lówó tí mo san sákàǹtì yẹn. no but uh, according to investigation tá a wá ṣe láàrin àti àyè ni client yẹn uh, <laughs> but àkáǹtì uh, uh, arìbísálà olùlọ́yọ̀ lẹ́sànwó sí. ẹ wo ẹ ṣe ẹ ní sori burúkú ṣe rí ngbà tí a máa ralẹ̀ lọ́dọ̀ ẹni tó talẹ̀ fún wa gbogbo wa jọ decide ká sanwó sí àkáǹtì lọ́ọ̀yà ni pẹ̀lú fọkànbalẹ̀ la rẹ̀ fi san torí pé a mọ̀ wípé lọ́ọ̀yà oníbàárà wa ni. ǹjẹ́ ní ìwé tá à ń pè ní letter of instruction látọ̀dọ̀ arákùnrin Lánrè Ajayi àti lọ́ọ̀yà ẹ̀ tó fún yín ní instruction láti sanwó sínú àkáǹtì ẹ̀. ẹ wo mi ò nídìí gbogbo yẹn lọ́ọ̀yà dúró báyìí ẹni tó talẹ̀ dúró kí ni mo fẹ́ máa wá ìwé kọ̀ọ̀kan fún. ṣebí ẹ ní lọ́ọ̀yà. ẹ mú ní. ṣé ẹ jẹ́ kí lọ́ọ̀yà yín mọ̀ sí gbogbo ìgbésẹ̀ tẹ́gbẹ́ yìí. Ah, ah. You need ní ìdí láti ẹ̀sọ́ fún lọ́ọ̀yà mi mo ti lọ sí ministry of land and property wọ́n ti jẹ́ kí n mọ̀ pé orúkọ tó wà lórí ìwé ọwọ́ wa òun náà ló wà lórí ìwé tilẹ̀ gangan tó wà lọ́dọ̀ àwọn kí ni mo fẹ́ máa info fún lọ́ọ̀yà fún. Uh, no nǹkan tẹ̀ try láti sọ fún mi ẹsẹ̀ ni pé gbogbo nǹkan tẹ̀ sọ fún wa yẹn uh, àti land and property uh, ministry of land and property ló ti sọ fún yín. yes yes bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Um, a jẹ́ wípé ìrìn ṣì kẹ̀kan sí ministry of land nìyẹn tí a bá ní ìbéèrè kan tàbí ìkejì láti bí wọn màá kọ̀ eh, oh, kódà kẹ́ ló yá sínsìn bó ti yá mi ah, ẹ wò tí sójà bá gba yín lójú ẹ máa mọ̀ pé ọlọ́pàá ọ̀rẹ́ yín ni ah, owó sójà la máa ń sọ yìí. ẹjọ ẹjọ tó lọ lọhùn thirty five million naira ẹjọ ẹjọ ẹ ní jẹ gbèsè ẹ ní kú ẹ̀wọ̀n o. So, like I said, there is no way that we can assist you. We still want to for that's not yours. And uh, we'll take a call off you. Um, I'm sorry, sir. You can't go home today. Why? You can call your lawyer, your family member, and then any other person that can help you, but for today, you can't go home. gbogbo nǹkan tí ó ṣe lálàyé fún mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ ṣe ó kàn jẹ́ kó máa yé mi pé client ẹ̀ ìyẹn Mr. Lanre Ajayi òun ló fẹ́ ṣe àkóbá fún ẹ̀yin náà mọ̀ pọ̀ rẹ̀ yín ò kì í ṣe ní jìbìtì. ẹ ò sí ìwọ má má yọra lẹ́nu ó pọ̀ jù kí tó bá ti di nine a.m. lọ́la a máa gba ọ́fíìsì àwọn EFCC yẹn lọ but uh, chamber Aribisala Amagba so that uh, we can pick one of those lawyers. Ṣègùn èmi náà ti ti débẹ̀ láàárọ̀ ọ̀la. Ṣègùn mo really appreciate Ọlọ́run àdó tẹ̀yìn náà. Jọ má ronú o. Torí pé ìrònú ó máa ń mú kí ẹwà obìnrin kò kó wá sílẹ̀ ni. Ṣùgbọ́n mo ṣẹ̀ ń jáde síta láti inú èmi pẹ̀lú ìyá ẹ̀ ẹ̀yẹn sinmi ṣé wọn ò dẹ̀ stress ẹ púpọ̀ jù mẹ́ẹ̀ I it's okay it's okay don't worry it's one of those things you know um, uh, yeah I did decide first thing tomorrow morning uh, I'm bored by. I will marry. I'll settle everything kí ọlọ́run aṣọ wa lálọ́ má ro nǹkan kan ọgbọ́ uh, it's for good i believe all right yeah see you tomorrow rẹ. okay Alright, right yeah. really appreciate it. You're welcome. All right. I take care. Yeah. That All right. Thank you. Yeah. Thank you. involvement mi nínú kéèsì yìí is based on trust tí mo nínú client mi. Mm-hmm. just like uh, you know one would trust another àbí ìwọ trust mi. Ah, ọkọ mi báwo ni mo ṣe ní trust ẹ ṣùgbọ́n gbogbo ìtẹ́mi náà kàn ṣe ni pé ká mú bá ṣe máa yọra wa kúrò nínú wàhálà tí client ẹ kó wa sí i kò jù bẹ́ẹ̀ lọ. Um, we have to be very, very careful on this case yeah because eh, mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé naval officer tó ní ilẹ̀ tó fa controversy in-law ousted governor tí mo ṣẹ̀ṣẹ̀ win case against ẹni court recently ni. kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú case tó wà ní. onímẹ̀wàá <laughs> ṣe pẹ̀lú ẹ̀ because um, wọ́n á fẹ́ attempt láti sọ in the public show get back at me. And um, I don't want my name dragged in the mud. Hmm, Antonio, we have every reason to be scared. Àmọ́ mo mọ̀ pé dáadáa lọ́lọ́run máa ṣe. Ọlọ́run á yọ wá kúrò ní gbogbo wa láì. Àmì ọ̀ àmì ọ̀. Thank you. àwa will lè grant any bill bail be. Ah, ah. eh, but it's a billable offense. Oh, yes it is. But any tó ń bá ṣe ẹjọ́ ó ti gbé ẹjọ́ court. So court you can't ká a body kóòtù nìkan ló lè grant barrister Aribisala ní bail. barrister. that's all right. ẹ ṣáà tètè bá wa àríyìn sí kóòtù. Thank you. ló ń wò kí ló ń rò ẹ́. ó ti pé ọ̀sẹ̀ méjì nsìn tí dáàdi ti wà lórí kéèsì àwọn EFCC bí wọ́n ló máa release dáàdi kan. àyè ọlọ́run á ṣe gbogbo ẹ̀ jẹ́ ká fọkàn wà balẹ̀ ká gbàdúrà sọ́lọ́run kọ́lọ́run má jẹ́ ká rógun alákòóbá mo máa release that ẹ ṣùgbọ́n ṣùgbọ́n mi ìfẹ́ kó ronú o tí wọ́n bá ń ronú tí dáàdì ẹ náà ń ronú ibi tó wà ṣé fẹ́ pa mí ni ṣé mo kúrò nìkan náà mo ń wojú ẹ o jọ nítorí tó lóun kọ mi jọ ṣùgbọ́n ó yẹ wá lọ jẹun. sálà ọmọ kankan nípa ẹ̀sùn tó fi kàn yìí. torí tó lọ wá gbà mí bá mi pé gbogbo àwọn tó súnmọ́ pé kí wọ́n jọ kí wọ́n ṣàánú mi kí wọ́n jọ kí wọ́n bá mi yọmọ mi kúrò ní wàhálà tó wà yìí. ilá òṣà ní gbèrò kóhùn kú lójú ìyá òun bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ bẹ lọ́hùn kọ́ mọ́ mi ṣẹ̀wọ̀n àbí mélòó ni mo bí ẹ wo màámi gbogbo ọ̀nà tó mú mi mọ̀ pátápátá gbogbo èlémi náà ti tọ̀ àmọ́ asán ni gbogbo ẹ̀ ń já sí ṣùgbọ́n wọ́n jẹ́ kó máa yé mi pé tá a bá ti délé ẹjọ́ wọ́n máa gba onídùúró fún un báwọn yẹn wọ́n á mètò tí wọ́n dẹ̀ máa ṣe gbogbo ẹ̀ bọ́ sí i ẹ ṣáà jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀ ló máa níyànjú. ṣé èmi ò fẹ́ kẹ́yìn ronú. mi ò rò àmọ́ mi ò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni torí ẹ̀ mọ̀ sí wa. mami òun ní kọ́kọ́ lẹ́bi. èmi náà ọmọ yín ẹ fọkàn yín balẹ̀ gbogbo ẹ̀ la máa yanjú ẹ̀kọ́ tí mo ṣe wá bá yín mo dé òkè lọ́mọ yín máa wọ̀. anyway náà lákọ̀ọ́kọ́ mo kí n pé ẹ ti ẹ gbìyànjú láti yọjú sọ́dọ̀ mi ẹ bá pè mí náà máa ti jẹ́ yín lọ́hùn gẹ́gẹ́ bí ohun tí ẹ wá béèrè kò yé èmi náà rárá mi ò mọ reason tí wọ́n fi ń rangan apá mọ́ kéèsì tó báyìí àmọ́ kọ́lọ́hún kó gbà wá lọ́wọ́ ẹni tá a ṣoore fún tó ń fi bíṣú ni torí kì í ṣẹjọ́ court. mi ò. anyway àti ẹ̀dúpẹ́ court ti gbà ká lọ mú onídùúró wa ó kàn jẹ́ ẹni tí a bá máa mú lọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ilé tàbí ilé iṣẹ́ tó tó tó worth ju fifty million naira lọ in addition pé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí olórúkọ ńlẹ̀ bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbaṣẹ́ lọ́wọ́ ìjọba pàápàá ìdí ni pé wọn ò fẹ́ kí ó wá di pé olùjẹ́jọ́ sá lọ tán kọ́ṣẹ̀ máa tanná wá onídùúró káàkiri kọ̀ǹdíṣọ̀n yẹn nìyẹn. kí wá ní ìgbésẹ̀ tí ẹ ti ń gbé eh, lórí àti wá ẹni tó máa ṣèdúró yẹn àbí kí la fẹ́ fún ẹni yẹn àbí gbogbo nǹkan bẹ́ẹ̀ ah, kí la tún wá káàkiri ta la tún máa wá káàkiri nígbà tí mi ti wọ̀ ọ̀tún tí mo ti wọ̀ sí mo rí i pé ẹ̀yin lẹ kún ojú òṣùwọ̀n ohun tí mo kà kalẹ̀ àbẹ́yìn náà rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ kúnjú òṣùwọ̀n yẹn. nígbà tí ìwọ tún wò sí èmi ni ẹ rò pé ó yẹ kí n tẹ́rí sí. Hmm. ẹ̀yin lè lè yọrọ inú ìṣòro tó wáyé. kádẹ̀ tètè ṣe ló dáa tí court bá ti fún yàn ní opportunity wípé kéèyàn wá bẹ́ẹ̀lẹ̀ èèyàn àfi kéèyàn tètè jára mọ́ tó bá pẹ́ jù ṣe náà máa rò wípé onítọ̀hún léèyàn àbí kí àwọn èèyàn ẹ ti mọ̀ wípé lóòótọ́ ló ṣẹ̀ṣẹ̀ yẹn so the earlier the better. the better mm. thank you sir. all right so. thanks for coming. you're welcome. Mm. ẹ má gbàgbé the earlier the better tó bá ṣe ṣe gan ká lọ lọ́la sí court ká lọ. ìgbà tẹ́ sọ pé ẹ fẹ́ ṣe mítìn ni mo fi ní pé kí n fi kí ilẹ̀ fún yín sá. àìwò làbúrò fún mi ń kì í ṣe bí mo sọ fún ẹ pé mo fẹ́ ṣèpàdé ni wàá dẹ̀ gbọ́kọ̀ lọ tó bá yà wá padà wá gbé mi. Ah, kò sí wàhálà àbátí tèmi rò ní pé jẹ́ mítìn yìí yá bí gbìyànjú lọ kọ́ńbà bùlábùjá ni mo fẹ́ rò pé kí n fún yín ní kọ́kọ́rọ́ àmọ́ gbà tẹ́tí ni wọ́n mú lọ kò sí wàhálà ọ̀rẹ́ nu ẹ̀ fàbùfàbù bíi kọ́ńfàbù ọ̀hún jọ̀ọ́ máa lọ jèrè. wá. irú wà burúkú wo ni ẹ. olú ayé gangan tí mo rán ẹ ibi tí mo torí ẹ̀rín lọ síta ń dà. Ah! ọ̀gá ẹ dà kúrò lọ́nà ẹ má bínú ọkàn mi fò ni. Ah! òtẹ́ ah! ẹ̀ ṣàpọ́nlé ẹ ò ní ṣe lọ́jọ́. ọ̀gá mo ṣe lọ́jọ́ ẹ̀ rí bí mo ti mú jáde ni àpò tí mo kó sálárì sí ọwọ́ tí mo fi ń gba sálárì náà mo fi yọ jáde original ni o mm-hmm. mm, ẹ wo dada. ṣé olóròrò yẹn lè lè ṣá. Ah, ọ̀gá kò sí lépo náà tẹ́lẹ̀ olóròrò gbogbo ẹ̀ ń rìn ní sìn. Eh, for your information torí kó lè yẹ ni mo ṣe ń pè lólóròrò ní tí mo mí ni pé ṣé wọ́n lubricate ẹ̀ ìyẹn ò dẹ̀ ní yí mm. ẹ láṣẹ pè lóròrò ò máa sọ̀sọ́kùsọ èmi mọ̀ páládé àgbọn wà dídìrín. rìn sí ni ẹ ṣe wá rí bó ṣe wà wọn kọ nǹkan sára ẹ ẹyọ kan ni ò ṣe pé wọ́n yẹ méjì o ìkànlẹ̀ yọ sógán tẹ bá sì ti lò tán ẹ bá fi lọ ẹ̀mẹwàá tẹ lò tán ẹ fọ kẹ sá kọgbẹ kẹ yàn ẹ fi sínú páálí rẹ padà ó tún di lílo alùgbó àlùpẹ oníjẹ bẹ. Hmm, ọpọlọ yẹn ti ń dàrú àwọn ẹ̀gbọ́n ẹ ní kókó ọmọ ṣe ń lo kọńdọm o ò tí o ò tí ì rọ ti bí abẹ yẹn tí mo ti ń lo kínní. i'm telling you mi ò lè káyé tí mo ti lò láyé kó má jẹ́ sọ̀sọ́kú wájú ẹ̀ ló ṣe torí ẹ̀ tún fi rú ẹ̀ sọ̀yàn sí ẹ̀ fi sọ̀rọ̀ síyàn bó wájú pé kẹ́ máa ná kó pẹ̀lú kọ́kọ́rọ́ mọ́tò wọlé wọn ń sọ̀rọ̀ lójú ọmọdé. ọ̀gá àwọn ọmọdé ẹbí fi ṣe mú ẹbí ń ṣe nǹkan méjì ẹbí ẹbí fi dé ẹbí fi dé orí ọmọ rí odó ni nígbà tí èsì lifting ti dábàá sọ pé pòun. it's okay just go ṣùgbọ́n má wà á síbí láì ṣe pé mo bẹ̀ pé kó wá dẹ̀ má bẹ̀ tó máa fi lọ síbi tó ń lọ. kò sí wàhálà ọ̀rẹ́ tí wàá ní ṣe sóore. o ti gbọ́ orí orí nìyẹn bí orúnkún arọ ló ń dán bóróbóró. bàbá bòdè bí ń sìn á ní òun òun ń lo kọ́ńdọ̀m òun ń lò ó ṣe máa lò ó. ọmọ ọmọ tó wà ní sókèwé kò ṣeé kà irú ẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ sókèwé ẹkún ni wọ́n ẹ̀ ọmọ máa sọkún tẹ̀lé ni tẹ́tọ̀ yẹ kán protect ara wọn wọn ní ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe rówó tá à ń ṣe èèyàn á máa tọ́jú ara ẹ̀ ni aláṣìírí lélẹ́yìí. Uh, hello, yeah. Oh, e náà ni mo wà. Ẹ máa bọ̀ máa bọ̀ nínú ilé. Ẹ olúwa máa bá wa ṣe. Ṣá máa bọ̀, ṣá máa bọ̀. Bọ́lá ẹ̀ ṣe. pa bá tiẹ̀ lò kí ló tún wáyé. Ah, báwo ni. ẹ rà mọ. ẹ ká sọ wọn. lálàáfíà lẹwà. àdúgbò wa. ọ̀gá ńkọ́. wọ́n wà lókè wa ẹ jọ wa ẹ jọ tẹ bá dókè ẹ má sọ pé àwọn àṣàlẹ̀ torí wọ́n ti rò bá ti lọ tipẹ́tipẹ́ ilé ìpàdé wa bá ti ń jáde. ok mo ti gbọ́. ok ma. kọ́dọ̀ tó gara ẹ̀. ọ̀gá. Hm? náírà sà mm-hmm. ìgbà tí mo rí dráìvà yín lẹ́ẹ̀kan yẹn ṣé mo rò pé ẹ̀ ń bínú lọ àyà mi ti já eh, yẹ̀bọ̀ òun ló sọ fún mi pé wà nínú rúùmù yìí. Uh-huh. dráìvà mi ṣì wà around. no he was driving out ìgbà tí mi ń bọ̀. ok ok mm, ìyẹn dára mi ò lè bínú lọ ah, bínú lọ kẹ o mọ̀ pé agbo òjò ń gbàjọ́ kan tẹ̀ àti pé ẹni tó bá ń dúró de wúrà kò ń kánjú ẹ kí wàá ní kán fún ẹ. ẹ I really don't feel like taking anything now. Okay, bóyá tí a bá fi máa ṣe tán òǹgbẹ́ á ti gbẹ́ wàá lè mú kankan wá sinmi kí lẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ ọ̀rẹ́. kò tí ì sẹ́ni improvement o ẹ wò ó tiẹ̀ ti fẹ́ wá sú mi báyìí òun ni mo ṣe wò pé bóyá tèmi àti yín ta jọ ríra a máa mọ bá ṣe máa ṣe ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ràn rẹ yín lọ́wọ́. ọ̀gá o ọlọ́run má má jẹ́ arẹ́jọ́ o. àmì o but architect gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yìí wọ́n ti fẹ́ máa sọ di ńlá mọ́ mi lọ́wọ́ and I know that you're the only one who can help your friend out of this matter. ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ àbí ṣàríbísà làṣẹ ẹ̀yìn ni tẹ́ ẹ fẹ́ fi ràn án lọ́wọ́. ó tì kò ṣẹ̀ mí àtọ́ orúkọ ló ń bà mí lẹ́rù ṣùgbọ́n orúkọ tá a méjèèjì tá a ti build over years you know mi ò fẹ́ kó kàn kó kàn lọ down the drain just like that àǹtí gbogbo àwọn ọ̀rẹ́ wa tó kù tí mò ń sọ fún yìí mm. pé ẹ jẹ́ a ṣe báyìí fún ọ̀rẹ́ ńṣe ni gbogbo wọn tàn mí dáhùn kí ló tẹ̀yìn gògùn tẹ̀ ṣe fẹ́ dúró fún. darling i'm sorry to say this mi ò sọ pé eh, mi ò fẹ́ ran arébi sálà lọ́wọ́ ṣùgbọ́n i'm just scared. Yeah, the bail bond required is damn too much. And uh, I don't know what the outcome might be. Are you saying you don't want to help him? Security. Security? Mm. How? <sighs> You know, security. Because I wouldn't want to venture into a fruitless business. Ah, how? Yeah. See, nothing goes for nothing. Okay? I can help your husband but gbà for me, gbà for me, kuye. Okay, check jẹ́ break it down èmi ní nǹkan kan tí mo lè ṣe tọ́pẹ́ wá fi kuro mi tó wà ìwọ ní nǹkan tó lè fún mi ní return sala ibi tó ń wà yẹn ẹ kò lè sálà fi tá a bá lọ jẹ́ kó sálà jẹ́ kémi àtẹ ká máa ká máa gorí ara wa oh, sorry kémi àti ẹ kájọ wà báyìí ká máa fẹ́ra ká máa jáde as secret lovers. èmi àtẹ̀yìn. máa gbọ́ lẹ́sìn kò ń ṣe nǹkan tó le tó bó ṣe ń yẹ ọ understanding ni o ayé ń ṣe wẹ́ o ayé ni ò ní sọ fún ayé táyé bá dẹ̀ tó gbọ́ ayé àṣìbẹ́ ni ayé ò gbọ́ it's simple we're educated I mean adẹ̀ríran adẹ̀ríran ṣe lágbẹ́ gbẹ́gbẹ́ ó máa ṣẹlẹ̀ ṣòro ọ̀pọ̀gbà tí máa ń wá sílé yín ó ṣọ́ mi ni mo máa ń fi tọmútọ ni mi ò ń wà òkè tí bá ti rẹ̀. Sorry, sir. Kí ló fẹ́? Eh, ìgbà tí mo pẹ́ wà rẹ̀ àjà sí Ṣúà, mo dẹ̀ sí pé tákọ̀ mi kò. Orí ẹ̀ ti dàrú àṣùṣọ́ òṣìṣẹ́ òkú. Màjá, o ò máa yá ṣé wọ́n ti mọ̀ pé máa yá òun kó lórí lórí yẹn kẹ́ra. ṣètò pé olórí burúkú lọmọbìnrin ṣá ẹ o pé ń takàn bí o pé o dẹ o dẹ ń bọ̀ mi ò dẹ ṣépè fún yàn ọlọ́run á mo ṣe mo fẹ́ ni mo drop irun tábìlì. Here she is. Um, I'll give you a privacy. If you need me, I'll be outside. Thank you. Thank, Thank you, officer. So willing uh, go. Ah, I'm okay. I'm okay. She Bọ́lájí oti tíì láti business trip tó London. Um, I just need someone like him to come and stand for me and bail me out of this place. ńgbà ọ̀nà ló sinmi. ẹ mo pe fóònù wọn nípa ọmọdé lọ́la. you know i trust him you know um, kò lè wà around láti monday kó má ti yọjú síbẹ̀ kó wá bail me uh, this place is not the best uh, you know, tired miss you. I miss you too, especially my delicacies. <laughs> Mi ò ti tó o, mami ò ti tó o, ẹ má sunkún mọ́ ìjọ nítorí Ọlọ́run. Wọ́n ní bá sunkún mọ́ kí bá sunkún mọ́. Ó ti ń pẹ́ jù ọ̀rọ̀ ló dín délé bá ní yọjú bá ní yọjú ẹ wo mi tó ń já sí lọ. Ah. ẹ má fi ronú ṣe rà yín lè ṣe. rọmi ò yẹ wọ rí o. mami ọkọ mi ò ní ṣe wọn lágbára Ọlọ́run gbogbo nǹkan tí ó ń rú wa lójú ìlọlọrun má bá wa tó. ìjẹ́ má kí mọ̀ èmi náà máa wá kí o. ẹ jọ̀ọ́. ìṣòro tí ó pọ̀ kó báyọ̀ yá ọlọ́pàá yà arógbó àdúró mọ́. àmì òtítọ́ gbogbo ẹ ló máa níyànjú. architect what if you are in my husband's shoes and he asks to sleep with your wife would you be happy? ẹ kàn tí ẹ wo àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin méjèèjì just like ọmọ ọ̀yá ẹ jọ̀ọ́ ìgbà ṣòro là ń mọ̀ rẹ o. ẹ wo nítorí tiyín òun ni arìbísálà ò ṣe ríbísá sí because everybody tó mọ̀ pọ̀ rẹ̀ lẹ́yìn méjèèjì wọn ò fẹ́ gba béèlẹ̀ ẹ ṣàánú mi ẹ jọ ọ. My dear, I am sorry. I'm so sorry. Uh, mi ò mọ irú nǹkan náà tó kọlù mí tí mo fi gbèrò ìgbésẹ̀ tí mo gbé yẹn and to be sincere with you mo regret action mi bó ṣe lọ tán lọ́jọ́ yẹn mo wá bẹ̀ẹ́ mo fọlọ́run bẹ̀ẹ́ mo bẹ̀ẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó ń fún ẹ láyọ̀ jọ dáríjì mi kò dẹ̀ mọ́ fẹ́ kó ṣe ọ̀rọ̀ yìí ní àṣírí láàrin èmi àti ẹ please don't tell your husband. Ah, nǹkan ìdójútì ńlá ni fún mi ó dẹ̀ lè ba àríwá jẹ́ kó destroy friendship tàti fi gbogbo ọdún yìí build but I promise you one thing this shameful act will never ever repeat itself it's a promise wọn náà jọ bomi láṣìírí yẹn mi ní jẹ́ kọ̀rẹ́ yín mọ̀ pé ẹ kọ inú rẹ̀ sí mi. ẹ bò kí ló máa ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ rẹ yín báyìí. Ah, kò sí nǹkan kan tó máa tún ṣẹlẹ̀ mọ́ first thing tomorrow morning we go there and facilitate the bail. fi wá síbí wọ́n ti tọwọ́ bọ̀wé. And um, here is the governor's rep representative. So the the chief judge has endorsed it as well. So uh, the representative, you're going to append your signature here. Uh, yeah, the right side. Yeah, here. Thank you so much. Oh, thank you, sir. Uh, ẹ fi àsìkò dúpẹ́ ní ọwọ́ gọ́vnà through you. straight mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé sí náà ni ọ̀rẹ́ mi kan ti wá bẹ̀ mí so tó bá dé wàá máa gbọ́ details ah ok all right má pẹ́ o ṣe later then ẹ ṣe. bọ́lájí ni well so. ṣé kí n bá yín gẹ̀ẹ́sì lẹ́sìn. bá mo ti ta máa mú jọ. No, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, fact, um, I'm sure you are aware of. Um, it was so frustrating. Kò sí explanation tí mi found fún àwọn boys ẹ̀. Wọ́n fẹ́ gbọ́ ni. Wọ́n pọ̀ ń gbòòrò. Nǹkan táwọn èèyàn That's it. Oh! Ari! My brother. Ari! Oye! Oh! Congratulations. Bọ́lá you, And, uh, bá mi dúpẹ́ lọ́wọ́. Stop saying this. Ah, eh, ah, oh, very well. Ah, Amola. so, thank you. Ẹ you know me mi dùn buddy. Monkey. Oh, moon down. Oh, no, down. mú Thank you. Uh, so, um, uh, I get glass, I Eje, not mind get glass thing. Well, oh. so let, us let's sit down. Uh, Joko. No, no, no, sit down. Uh, let me handle this. Close it. Ah, no, no, no, no, oti, oti, oti. Ah, eh, right, right, right. Ah, èmi ni kuje kejile. Ah, barista. Ah, Ari. Ṣé àwa mẹ́ta yìí náà? Oh, okay. Ah, that's great. Èmi náà. mira mira mira yé jalè kí ló máa ṣe fún yín mọ́mí túndé. yé jalè kí ló dé. níṣẹ́ ni túndé ti lọ jẹ́ owó gbé. lọ jẹ́ owó gbé. bẹ́ẹ̀ni sá. báwo lẹ ṣe mọ̀ pé ó jí owó gbé. dáàdi ẹ ṣe sá ibẹ̀ ni mo ti ń bọ̀ ó jí owó wúmà yẹn lóòótọ́ ẹni tó rí báyìí òun ló sọ fún wọn wọn so mọ́lẹ̀ bíi ẹran ni wọn tiẹ̀ ti fẹ́ pa Ọlọ́run ni mo bẹ̀bẹ̀ òun náà fi rìlíìsì ẹ̀ fún mi àbí. bẹ́ẹ̀ni. Túndé. sá is that correct. yes. o lè sọ̀rọ̀ bí wọn ló ń bá wí. that's very bad. ṣé o pé mo ti sọ fún ẹ pé o ní láti you have to be a good boy now jẹ́ n sọ fún ẹ o lè jíjẹ́ òun ṣiṣẹ́ o àwọn tó bá jalè wọ́n máa ń pa wọ́n ni o and listen to me from today tí n bá tún gbọ́ pé o lọ jí nǹkan tàbí o hùwà tó lè disgrace mọ́mí ẹ tàbí àwọn ará àdúgbò yìí èmi fúnra mi ni máa pa ẹ́ dadi ẹ tẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí gan ó owó ní flat níbọ̀ wa ah, ọmọ yìí ń dójú tì mí káàkiri àdúgbò mi ò fẹ́ bí pa mi ò fìyà jẹ bá mi bá sọ̀rọ̀ kó má bà mí lórúkọ jẹ́ ṣé mi ò tọ́jú ẹ̀ tó ni ṣé mi ò tọ́jú ẹ̀ tó ni. that's very bad that's very ah. bad anyway ẹ má worry ẹ má worry ẹ má bá sọ̀rọ̀ so yẹ yín sìn he's a good boy he's a good boy but. Uh, ó kàn nídìí kí a bá sọ̀rọ̀ ni so ẹ máa lọ́lé ẹ máa lọ́lé. ẹ wò dáàdì máa tiẹ̀ mú wa àmọ́ ṣá ọmọ tó bá lò wọ́n máa dà mí láàmú tó máa kú kó kú o mi ò lè wá para mi o. ẹ máa mú lọ́lé ẹ má nà ọmọ o. àníkẹ́ má nà ọmọ. báwo ni pẹ̀lẹ́ o it's nice to see you again àwọn dáàdi ẹ̀ Oh, kọ́. àwọn alálàáfíà sir. oh mo rò pé àwọn pípọ̀ yẹn disturb yín no wọn disturb wa mọ́ ẹ̀yin la rí kí jù. náà àtúbọ̀ máa fún yín ṣe sá. àmì o àmì o ọpẹ́ ní fọlọ́run mo máa rí ẹ ṣé kò sí nǹkan kan ṣá. no kò sí mọ̀ṣítàn eh, madam kọ́sà oh uh, she's okay she's fine. nǹkan ẹ bèrè nǹkan kan lọ́wọ́ yín ni ṣé ẹ̀yin àti madam jà ni. madam. Mm. no kí ló dé. ẹ má bínú pé bóyá ọmọdé àbí kankan. no kí ló ṣẹlẹ̀ ṣé ọ̀rọ̀ wà ní tó fẹ́ bá mi sọ ni. yes sir. okay why not go ahead. ọ̀rẹ́ sà ó ní máa nǹkan tó máa wá lọ́ọ̀jì sótẹ̀ wà hmm. máa yẹn ń jẹ́ architect Bọ́lájí so mo wá rí madam pẹ̀lú wọn bí máa ṣe ṣílẹ̀kùn wí máa yẹn báyìí ah condition tí mo bá wọn àti madam ah, kò dáa rárá ṣé mo wá ọ̀gá ah, ìyàwó lọ́ọ̀yà agbèrè ah ṣìnà ah kò dáa ìwà tí ò bójúmu ni in fact ọmọ tí wọ́n rán ní condom ọ̀dọ̀ mi ló ti wá rà wọ́n rò pé kò possible kí madam ṣì wà ń lé yín kó máa rí rìnrìn bẹ́ẹ̀ because ìwà tí ò bójúmu ni o ah, agbèrè eh, ṣìnà hmm, kò dáa rárá kò bójúmu eh Yes, sir. Èmi ti fẹ́ máa lọ, sir. Sir. Eh, mo ti ń lọ, sir. Ó dàbọ̀, sir. nǹkan láàrin mi àtọ̀rẹ́ ẹ̀ ṣé ò tún gbà mí gbọ́ ni. madam afẹ́fẹ́ ti fẹ́ àti rí di adìyẹ wo kí ni yóò bọ̀ mọ́ ń gbòòrò gbogbo ìgboro ló ti sọ dorin pé láàrin ọ̀sẹ̀ mẹ́ta tí lọ́ọ̀yà fi sílé ìyàwó ẹ̀ ti dalé irú ó ti dọ̀nà rú yes ọkọ ọ̀rẹ́ ọkọ ẹ̀ ló gbé jáde sí ìtọ́lọ́ṣẹ́ fàájì káàkiri. ta ló ń sọ gbogbo sọkúsọ yìí fún ẹ. àwọn tó rí yín papọ̀ àwọn tó ń ra condom tẹ́ ti ṣàgbèrè. àwọn tó rí wa. yes. tí wọ́n ra condom. that's right. ìwọ ọmọkùnrin yìí má jẹ́ kán pò kọ́ bànújẹ́ fún ẹ ṣé mo pé títí ò bá gbọ́n inú ò kì í bàjẹ́. <laughs> ọ̀rọ̀ gan-an ló sọ yẹn etí mi ti kùn mo ti gbọ́ ọ̀rọ̀ etí mi ti kùn ẹ kí inú má kàn bàjẹ́ ló kù ṣé ìwọ lè fi àdúgbò tún ara ẹ búra pé ìwọ àti Bọ́lájí ò lọ sóòtẹ́ẹ̀. hòtẹ́ẹ̀lì. Ah, lóòótọ́ ni mo lọ bá architect lọ́tẹ̀. o my dear ìgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ni ọlọ́run ẹlẹ́dàá ẹ̀dẹ̀ ń rí o kò sí nǹkan kan láàrin mi àtọ̀rẹ́ ẹ̀. my friend shut you know i'm a lawyer kí n tó sọ ọ̀rọ̀ ẹ́ láti ní facts and figures mi lọ́wọ́. èmi mọ̀ pé ò ní jẹ́wọ́ ah. obìnrin wo ló fẹ́ jẹ́wọ́ irú ẹ̀ bí òun àti ọ̀rẹ́ ọkọ òun o wọ́n jọ ń ṣe wọléwọ̀de o wọ́n jọ ń bára wọn sùn o bí wọ́n tẹ̀sí lóyún gan lọ́ọ́ ló mọ̀ ah. wà á já àgbòrò yìí. Ah, èmi ajá àgbòrò. ṣé o lè fáyé ẹ búra. kí n búra fún ẹ. búra. Arìbísálà tó bá jẹ́ pé lóòótọ́ ni kankan wà láàrin mi àtọ̀rẹ́ ẹ̀ kí n má dèrè ọmọ mi kí má tìrì ara mi pàápàá. good point good point ìwọ dẹ̀ ní jèrè ìwọ àti àwọn ọmọ àwọn ọmọ àlè tó bí. ọkọ mi jọ torí tó lóhùn torí tó lóhùn. àfẹ́kù kó ẹrù ẹkú jáde kúrò nílé go and pack your things and leave èmi àti òdìjọ gbé papọ̀ mọ́ mi ò lórí kankan kò sí nǹkan tó jó lẹ́rìí jẹ́ torí. ṣé agídí ló fẹ́ ṣe ni àbí orí kunkun. Ah. èmi àti òdìjọ gbé inú ilé ìmọ̀ra. mẹ́tẹ́ kò sí nǹkan kan tún mi. please don't touch me. mo kò síbi tí mo lọ. Eh, no problem uh, if you don't want to bá súnmọ́ mi o i will help you pack if you don't want to pack. kó mi jọ torí ọlọ́run. máa ẹ máa ẹ rẹ. jọ àti mi bá mi.

ṣe máa ń gbéyàwó sílé kí ìyàwó ìlú èmi wà ló máa bá ọ̀rẹ́ mi ní àjọṣepọ̀ what kind of life is this what nonsense. dadi ẹ bá tiẹ̀ ní sùúrù díẹ̀ náà kò sí irú ẹ̀ṣẹ̀ tí mọ́mi lè ṣe yín kò yẹ kẹ́ ẹ lé wọn jáde bẹ́ẹ̀ yẹn dadi it's not good. Bíjọ́kẹ́. sir. Go back to your room. Daddy, mo gbà pé wọ́n ṣe yín. Ẹ má bínú, ẹ dáríjì wọn ẹ jọ̀ọ́, daddy. Go back to your room. Mọ́mí ẹ hùwà ọ̀bùn ìwà tí wọ́n gbọ́dọ̀ bá lọ́wọ́ ìyàwó ilé. Òní ìbámá tiẹ̀ lé wọn jáde náà. Mo dákẹ́ lé wọn jáde, she's your wife. Oba, <laughs> bá sọ fún kó má lọ ìgbà tó kẹ́rù ẹ̀ tó Just go back to your room, Ìbíjọ́kẹ́. Please go back to your room. Back to your room. sórí bí mo ṣe wà kò síṣẹ́ tí n lè ṣe o tí wọ́n bá léèyàn bìkan ibìkan lèèyàn kọrí sí ọ̀gá ti yọ mí iṣẹ́ mo ti gbà fọlọ́ ṣùgbọ́n kébi ọmọ pa mí kí n máa rọ́wọ́ tìbẹ̀nu kí bùkátà òde kí n rí gbọ́ torí ẹ mo ṣe wá so bí mo ṣe wà kò sí ní tó ní kí n ṣe tí n lè ṣe iṣẹ́ bó ṣe máa kọ́ mi tèmi náà fojú sí tí wọ́n àbí máa rí tọ́rọ́ kọ́bọ̀ nbẹ kárí báwí ó yájú kéèyàn má rí báwí lọ jọ torí ọlọ́run àbúrò nórùdín mo fọlọ́n bí o. iṣẹ́ yìí náà òṣìṣẹ́ tẹ pé ó lè náà bá ṣe ṣe náà ò lè. kakọ ṣí báyìí bó ṣe gbé báyìí nísìn tàbá ti yọ báyìí bó ṣe wà ní ọgbọ̀n ló ń jí òun. ṣé sìmẹ́ǹtì nìkan lẹ pò tẹ́ rí mọ́ àbí ẹ fi iyẹ̀pẹ̀ kún iyẹ̀pẹ̀ àti sìmẹ́ǹtì ni ló dùn báyìí. ló fi dúró báyìí. ló fi dúró báyìí. ọ̀gá ni. hello ọ̀gá. hello irọ́ má wulẹ̀ ṣe yẹ ẹ̀sà kankan o gbọ́ má ṣe yẹ ẹ̀sà kankan fún mi kí ló dé kí ló dé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣètò tó yẹn ewu làbúrò e, bá yé ara ẹni jẹ́ ah, ah, e, e, jọ ẹyẹ ń bẹ yẹ ṣeré wọn ń fara wọn wọn ń tura wọn níyẹn rú eré wo lẹyẹ ń bára wọn ṣe tán fara wọn lájọyà ọ̀gá kan tẹ̀ ń sọ yé mi ẹ̀rọ lọ rú ẹyẹ ẹyẹ lé àbẹ ẹyẹ àdàbà kò yé mi o. kí ni mo ṣe fún ẹ tí ò bá lè tó bẹ́ẹ̀. torí pé mo dá ẹ dúró ṣé ńgbà tí mo dá ẹ dúró níbi iṣẹ́ ṣé mi ò fún ẹ ní benefit ni? o gbẹ̀tọ́ ẹ àbó tí wàá túmọ̀ sí pé a lè jọ ní àjọṣepọ̀ kankan tá a má bára ṣe mọ́ títí ayé. ọ̀gá èmi ò mí mọ̀ tẹ́ ń ìṣàkóbá kankan kí ló ṣẹlẹ̀ gan. ẹ sọ fún mi ṣé o fẹ́ ṣe orí burúkú ni o dẹ̀ lọ́wọ́ o dẹ̀ lọ́wọ́ ìròyìn àgbáyé tó ṣẹ̀ jáde tó ń ṣe àràkéńgé bọ́lájí ó ń bá ìyàwó ọ̀rẹ́ àríbísálà ó ń bá ṣe ìṣekúṣe sórí èmi ò dẹ̀ ń ṣépè láti ọjọ́ tí mo ti délé ayé o mọ̀ mí o bá mi ṣiṣẹ́ o bá mi rìn ṣùgbọ́n lágbára ọlọ́run ò dẹ̀ ní sóríire àdánwò ló máa gbẹ̀yìn ayé ẹ̀ ìyẹn ò ń ṣépè Ah, díẹ̀ díẹ̀ ọ̀gá o èpè e, e, e, ọba ńlá ẹ dákun ẹ mọ nǹkan kan o. kò just get off màá fọ́ fún ìmọ́lẹ̀ tó bá pẹ́ jù mí tó ti ń bá mi sọ̀rọ̀ yẹn mi ò ní sọ pé jẹ́ tuntun màá fọ́ mọ́lẹ̀ go away. ọ̀gá ẹ̀gá hello ah oṣù mi báyìí nìyí kí n tèmi kí ni ẹlẹ́mi ń bisẹ́ ìgbójú ẹ̀yìn mo lọ wọn sì tún fi lọ́rùn lẹ̀ wọ́n tún ní pé èmi mo lọ sọ kíní kan fẹ́ẹ́ nìkankan yìí ti mọ́ nǹkan kan. ṣẹ́yìn náà ni. mi ì sọ nǹkan sórí ìtọ́sẹ̀lẹ̀ ni pé ọ̀gá tèmi wà lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ wọ́n wá ní ìyàwó ọ̀rẹ́ wọn pé nǹkan kan wà láàrin wọn lóòótọ́ dẹ̀ rí níjọ́ tá à ń sọ ọ̀gá rẹ̀ mi kọ́ńdọ̀mù mo mú ilé wọn lọ mo sì pẹ́yìn dà nígbà mo sì ń tá à ń kú òun bẹ́ẹ̀ tí mo padà lọ mo pàdé ìyàwó ọ̀rẹ́ wọn yìí mọ nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wọn wọn bá ní mi ni mo lọ sọ́ọ́ tó fi di pé pépà gbé ìwé ìròyìn gbé pé ó ti dọ́wọ́ alárùbọ̀ o. akọjí. kò bá sọ̀rọ̀ ni. mọ́mí kí ló ṣẹlẹ̀. ìyàwó ẹ̀ sọ̀rọ̀ náà. mọ́mí ẹ pè mí ẹlẹ́fẹ́ rí mi mo dẹ̀ wá mo jẹ́ yín ẹ dẹ̀ ti bá mi sọ̀rọ̀ ẹ sọ kò sí problem mọ́ náà ṣẹ́gẹ́tẹ̀ ẹ jẹ́ ká fi gbogbo ilé tó kù sílẹ̀ sọ́wọ́ ọlọ́run. ẹ ká fi gbogbo ẹ lẹ́fọ̀ọ́ lọ́hùn lóòótọ́ àmọ́ ò gbọ́ bí ẹni ẹ̀sìn ẹ yóò jẹ́ni tó gbọ́ ọmọdé yìí ọlá ọlọ́run ọlá ọmọ yìí ó ní adúrú wàhálà tó ṣe nígbà tí wọ́n wà nínú wàhálà èmi mi láìkẹ́ omi ní láìkẹ́ kó àfibisólóore o. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fi gbogbo eléyìí tó kù sílẹ̀ fọ́lọ́run ẹ̀yin ẹ má yọra yín lẹ́nu mọ́ ṣó ti yẹn sìn mm. tábà délé àwọn máa ṣẹ́ẹ̀tì gbogbo wọn tó kù. wọ́n wá o má jẹ́ káwọn èèyàn bí èṣù èṣù bí èèyàn kí wọ́n dàárín yín rú o olókè mi tó jẹ́ olókè mi lẹ́yìn ọ̀hún o òdẹ̀ lẹ́lòmí tó jù mí lọ ṣó ti gbọ́ kí ọwọ́ ọkọ mi. ẹ hello Mr. Man kí ló gbé mi fún kí ló fẹ́ rí mi fún ó fẹ́ rí mi kó lè pa mí àbí wo mo ti sọ fún ẹ má gbè mí mọ́ má pàgọ́ mi mọ́ look láti bíi three months ago tèmi àti ẹ ò tó dájọ ṣọ̀rẹ́ mọ́ ṣé o ò máa ṣayé ẹ lọ báwo ló ṣe rí báwo ló ṣe rí my friend look you are a bloody liar a traitor an adulterer tó ń báyàwó ìyàwó rẹ lájọṣepọ̀ má bá mi sọ̀sọ́ kú sọ̀jọ́ look one listen to me from today má pe aago mi mọ́ tí bá dẹ̀ rí ẹ around mi má disgrace ẹ o i'm telling you now má disgrace ẹ lo jákúrò lórí aago fún mi jọ kò fún jọ kẹra wíì ló ṣe má pe mọ́ ló ṣẹlẹ̀. mo dẹ̀ fi títẹ̀ mi mo dẹ̀ fi kó bọ́ ọmọbìnrin yìí. Oh. bọ́lọ̀ ló mọ ibi tẹ́ẹ̀dá máa ṣe rìnrìn àjò ẹ̀. Ah. ẹ pọ́kọ mi you know your friend is a man of principle. mi ò tiẹ̀ sọ pé ẹ fẹ́ ní kankan pẹ̀lú mi tí n bá sọ yẹn that means pé n fẹ́ bà friendship yẹn jẹ́ nìyẹn. ẹ ah. wò mi ò tiẹ̀ mọ ohun. Ah. rárá o kò yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́ bá lè fẹ́nu ara yín sọ fún ìgbà tí kì í ṣe nǹkan tí mo ṣe ah, ẹ̀rù bà mí rà o. Okay, sir. I take care, sir. Bye-bye. Mr. Man, kí ló wà nílé mi? ṣé o fẹ́ wá da oògùn sílẹ̀ fún mi ni Bọ́lájí má push me too far o má push me too far at all wọ́n máa pariwo lé ẹ lórí ládùúgbò ìjọ ẹ pé àwọn méjèèjì a máa disgrace ara wa so tó o bá fẹ́ yẹn just leave my house and let me be in peace please. ààrẹ ṣeré tó bá lé mi jáde bí ajá. Ja To chase me, jáde bí ẹran eh, mi ò ní mind mi ò dẹ̀ ní sọ pé kó má bínú torí wọn ò bá jẹ́ firu eléyìí lọ mi ṣé mi lè gbà mi ò ní gbà ṣùgbọ́n mo kàn wá bẹ́ẹ̀ ni mo bẹ̀ torí ọlọ́run jọ kan tí ẹ gbọ́ owó eh, tó òwúrò tí mo fẹ́ sọ bóyá o wá fẹ́ kí friendship yẹn kó continue decision ẹ ni bóyá o dẹ̀ fẹ́ kó dúró decision yẹn náà ni. kí ni nǹkan tó fẹ́ sọ kí ló fẹ́ sọ. jọ torí Ọlọ́run jọ kàn kàn gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. few minutes jọ. mo ń gbọ́ ẹ. àárẹ̀ um, sórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí èmi ìwọ ló wà bí ọlọ́run lẹ́ni kẹta wọn. my friend sọ nǹkan tó fẹ́ sọ má fà àbíkò mi ṣòfò. thank you. nítòótọ́ òun ni mo invite ìyàwó ẹ̀ kó wá bá mi ní hotel. <laughs> Eh, òótọ́ ni òótọ́ ni mo dẹ̀ mo dẹ̀ ní ìṣekúṣe kọ ìyàwó ẹ̀. E ní kájọba jáde ṣoré ẹ̀bẹ̀ tí mo wá bẹ̀ kò ń ṣe torí ti tèmi wípé kọ́rọ̀ ètò ẹ̀ lè tẹ̀síwájú ìyẹn tó bá insist pé kò sí need fún wọn bí ò ń ṣe pé ìyàwó ẹ̀ ó ti ń jìyà bí ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ aláìṣẹ̀ ni jọ̀wọ́ bá mi dáríjì yín ẹkún tó ń sun kiri yẹn èmi lẹ́kún yẹn tọ́ sí èmi ni mo ní shameful act èmi ni ó yẹ kí ṣègùn yẹn máa tẹ̀lé kiri kò kí n ṣòun. well ẹni ìyà tó bá ń jẹ ìyàwó mi ó tọ́ sí náà because um, èmi ò rí any reason tí anybody máa fi invite ẹ lọ sí hotel anything tí ìbá ṣẹlẹ̀ ń bẹ̀ tí mo dẹ̀ bá dé tí ò ní sọ fún mi no no no no it's. Um, ó díẹ̀ káàtó. àríbísálà èmi nìyí mo bọ́lájí mi ò ń ṣe anybody lọ́dọ̀ ìyàwó ẹ̀ mi ò lè invite ẹ̀ wá sí hòtẹ́ẹ̀lì kó má dáhùn ìyẹn ní ìkejì òun gan ò tún fẹ́ kí eh, ọ̀rẹ́ yẹn dàrú ni. so kò tí ì bàjẹ́ báyìí dá mi lóhùn ṣé àárín wa ò tí ì bàjẹ́ báyìí kò tí ì dàrú. material. What, what are you doing? Joe. Kí pẹ̀lú àwọn court guys níbo ni ẹ kẹ. so um, police station wọn lọ́kọ̀ wọn lọ ok ok um, ìwọ ṣáà fara ẹ balẹ̀ uh, don't worry um, jẹ́ ká pàdé mbẹ̀ láìpẹ́ I'll be on my way right away ok all right. fi ṣe é kó mọ́ wọn. ẹ lóòótọ́ dáàdi mo déètì kan lára àwọn court guys yẹn. ṣùgbọ́n. ẹ torí ẹ lọ ṣe rò pé mo wà lẹ́gbẹ́ òkùnkùn. ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ ṣé ọ̀rọ̀ òpònú kọ́ lélẹ̀ so o mọ̀ pé cultist ni ó dẹ̀ ń déètì ẹ̀ dá mi lóhùn ibi jọkẹ́. ok jẹ́ ká tiẹ̀ gbà pé òun déètì kan nù wọn báwo ló wá ṣe jẹ́ pé ìwọ náà sọ pé ó làchẹ́ àmọ́ orí ẹni tí orí ẹ̀ bẹ́ ó ti di jàǹdùkú àbí. lóòótọ́ ni mo wà nínú room ní hostel pẹ̀lú àwọn guys yẹn bí àwọn guys kan ṣe já wọlé from nowhere nìyẹn wọn kò bẹ̀rẹ̀ sí ní àràsùwà bí wọ́n ṣe wá àràsùwà ni àwa náà wá àtàkùn bàtà wà àtàkùn bí ìkọ́ṣe fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé òun lè jà. dádì bí mo ṣe láṣẹ àwọn lórí nìyẹn self defence ni mo lò fún mọ́mí. ọlọ́wọ́ o ṣọ́rọ̀ ni gbogbo ètò sọ sílẹ̀. mo ṣe bẹ̀rẹ̀ sí sáré mo ṣe bẹ̀rẹ̀ sí sáré ni àwọn náà bá rẹ̀ sí nílé wọn bùtà tí nílé wọn ibẹ̀ ni wọ́n ti lọ kọlu gẹ́ẹ̀tọ́ ni ó wà unconscious ní hospital yẹn. ṣé gbogbo eléyìí ṣó ṣe é gbọ́ ó tún rẹ̀rìn. problem wà gan. ah ó ti ní problem ó ti ní. Ìbíjọkẹ́ what if i'm not a lawyer ṣé o mọ̀ pé nǹkan tó ṣe yìí ó gbé ẹ dé ọgbà ẹ̀wọ̀n. Uh-uh. ní kíákíá ẹ má bẹ̀rẹ̀ sá kọ́ má bínú yà sọ̀rì sọ̀rì sorry for yourself sorry for yourself kí ló ṣe é náà. now let me ask you a question kí ni nǹkan tí o fẹ́ máa ṣe jẹun báyìí. tí mo fẹ́ máa ṣe òun. kí ló fẹ́ máa ṣe báyìí. yes because already wọ́n ti announce rustication gbogbo ẹ̀yin tẹ́ wà involved nínú kéèsì yìí ní school yín. pátápátá. so i ask you ńbo ló ti fẹ́ bẹ̀rẹ̀. no no no no no o fi ṣe yin àwa òbí ẹ àtọ. ah ìdójútì lásán ni certificate tó mú wálé. you know, already I'm regretting that I've spent so much money on this girl. Just imagine it. What kind of nonsense is this? And look at who she's behaving. Ah. ṣeré àbí ẹ mú mi ṣeré ṣé bá ṣáà ti bẹ yín. ọkùnrin pé ẹ níṣẹ́ lẹ́ṣẹ́ lẹ́ṣẹ́ lẹ́ṣẹ́. ẹ̀gbọ́n onínú bùkún ni yóò. a ah, ti bẹ yín náà pé kẹjọ ẹ̀dẹ̀ tó bọ̀ wá ẹ̀dẹ̀ tó bọ̀ wá. ṣé wàá ti bẹ́ẹ̀ ṣé wàá ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ah, kí ló dé gan ló ṣẹlẹ̀ báyìí. ajá a ti bẹ yín náà. kí ló ẹni ìmúlẹ̀ ní sùúrù ah, ẹ fura ilé ọ̀sọ́ eh. kí ló dé tó lẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀ ni. but what's your problem? ṣé ojú yín fọ́mà táwọn bọ́ọ̀lù mi tí mo kọ́ gbogbo yẹn wá tó bẹ̀rẹ̀ sí fi mí ṣeré tó ń ju bọ́ọ̀sì ra wọn ẹ̀rí gbà yẹn ni ojú ń dun àwọn wo. dúró ṣé ojú yìí ṣé kò ṣe kékeré ní wa lójú ń dun àwọn ojú ojú ń dun àwọn yàrá jẹ ẹ lẹ o ṣì èrè ni abolórí burúkú a àbáṣe ṣẹlẹ̀ yìí. twelve tó sọ́ra ẹ di ìdàkùnmọ̀ tí ń rì mí dá mi lóhùn ọmọdé. ọmọ aago méjìlá ò tí ì lù náà. aago <laughs> méjìlá ò yìí lù ó bá máa bọ̀ láago méjì kò ní nítorí ìbìjọkẹ́ lórúkọ ẹ̀ ìwọ ọmọ jàtijàti rádaràda yìí àánú ẹ̀ ń ṣe mí ó jẹ́ ro ọpọlọ ẹ dáadáa kí èwe má kọ ẹ kágbà ó lè gbà ẹ́ ìwọ ọmọ rádaràdà burúkú yìí. my daddy handsome daddy everlasting daddy daddy mi tí ò bá ọ̀rẹ́ mi fall in love pẹ̀lú yín ó ní pé tí mọ́mi bá lè gbọ́n láyè òun á bóyí jẹ́. ọmọkùnrin ọmọkùnrin. ṣe wá escape nu yàrá tí dáàdi ẹ ti mú. <laughs> ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ trust me. ó break prison ni. ó break prison ṣe é fọ́bi tí dáàdi ẹ ti ẹ̀ mọ́ nìyẹn. ibo mi ìwọ náà fẹ́ mọ scope nítorí ọjọ́ tí pastor, bá treat fuck off <laughs> ẹ̀ ibi tí ọkẹ bóyá ló mọ pé lórí gẹ́ọ̀ yìí bó ṣe wà yẹn ó ká náà bàjẹ́ wàláì pásítọ̀ ò lè ká láíláì àti ẹ̀yẹ́ ó dájú. Ah, wo ẹ̀yin lẹ mọ̀ ṣé yóò mọ̀ pé ṣé olúwo lè dúró lára ọmọ hmm. ẹ̀mí ni. ọmọ ẹ̀mí. <laughs> Ìbíjọkẹ́ Ìbíjọkẹ́ eh? eh? ṣùgbọ́n pé ìwọ ló fa gbogbo rìlé tí mo sa ẹ̀ láláì plan fún ṣùgbọ́n pé ìwọ ló fà láláì lọ Olympics. Eh? ṣùgbọ́n pé nítorí tiẹ̀ anytime tó bá ti rí bọ̀bọ̀ Rafael yẹn la ṣe máa ń sá. ṣé bí mo sọ fún yín jọ yẹn mo ní mẹ́ẹ̀ka ṣe nǹkan kan fún ìyàwó bọ̀bọ̀ ẹ̀ bó ẹ̀ ní gbọ́ tí ilẹ̀ máa fẹ́ ṣe. Ah, ah, ẹ̀yin gẹ̀ẹ́sì kí ló dé tí nǹkan kékeré báyìí máa ń bà yín lẹ́rù ṣé bí a kò fi cash fún ọ lọ́jọ́ yẹn ni <laughs> ṣé ibi jẹ́jẹ́ wàrà rẹ̀ jókòó tá gbọ́ tí ráfẹ́lì sọ pé ìyàwó òun ṣàgbèrè àǹso tí ìyàwó máa ń ṣàgbèrè báwo ló ṣe kàn wá aago káyé náà. ó yà mí lẹ́nu o ah, ah, ẹ̀yin rẹ̀ mi ó kàn wá o tó yẹ jẹ́jẹ́ wàhálà wà ń jọ yẹn tó sọ fún wa pé ìyàwó òun ṣàgbèrè. a dẹ̀ ní ká ẹ̀bẹ̀ ká gẹ̀ẹ́tì àwọn èèyàn tó máa bá ìyàwó ẹ̀ lájọṣepọ̀ a tún wá gẹ̀ẹ́tì èèyàn tó máa bá ìyàwó ẹ̀ fọṣọ ìgbà tí ò lè fọṣọ ìyàwó ẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ wá nìyẹn. Ah, ṣé ẹ̀bùn wá nìyẹn. whatever. yé owó ètò ti padà bọ̀. Ah, um, you know, honestly, mi ò really trust ẹ láti fi ìwọ nìkan sílẹ̀ lé. Yes, because um, I don't know why. I'm not always comfortable leaving you alone in the house. Because in your next move, eh, however, please, mo bẹ̀ntúrò long. má jeki kí àwọn a fún kọ́ mọ ibi lọ. Please, you know your mom is in Abuja already, so I'm going to join her and maybe latest one week we'll be back together. mo bẹ̀ ẹ́ ni mi ò ní fẹ́ kó ṣe anything tó máa dá wàhálà rẹ̀ ṣé o ti gbọ́. Daddy, I cross my heart kò ní séwu. fine kó má bàa sí ewu náà ni mo ṣe ń sọ̀rọ̀ sílẹ̀ báyìí o ṣùgbọ́n mi. mo ti gbọ́ owó kọ́ tẹ̀ sọ dáadé ọlọ́run. Eh? all right so take care of the house then. Miss you, Daddy. All right. Bye. So cheers. Yeah. Love you, Daddy. Ah, <laughs> Thank you. We have all the times for ourselves. <laughs> hey guys, hmm? I want to make everybody feel high. Bad yeah. pé our girls adogun mm, ni wa ṣó ti yé yín mm. àwọn ọkùnrin tó dẹ̀ wá ń bí mo fẹ́ kí wọ́n fi igi wọn kó fi sí àdògún anybody nínú kọ́nà inú ilé yìí you see ah. kó gbé àdúgbò wa kó gbé wọ kitchen uh-huh. kó gbé wọ room mm-hmm. kó gbé wọ parlour. even mm-hmm. kó tún gbé wọ guest room kó ṣàti tí kó ṣàti tí gé wọn sínú àdúgbò lẹ́ni ìkọlẹ. òkun ayé ẹ ti fẹ́ gbọ́ àdúgbò tí ò bá mú ooru mm. kó change ẹ there's room for swapping. dialogue yẹn nìyẹn ọlọ́run nǹkan tẹ́ ń try láti sọ fáwa ni pé àpólà la wà a lè ṣe kí ni a lè tibọ̀ náà dògan yín lẹ́ni tí wọ́n ti wù wá àgàkó tó wà lọ jẹ́ yóò tó strong bí mo ti ti ah, wà yìí a ṣe kí ni màá mú àpólà mi màá tibá dògan méjì màá tún mọ àpólà mi màá tún tibá dògan mẹ́ta bí bí bí ìmọ̀gá ọdún kí n mọ̀ tún tibá dògan mẹ́rin yẹn tún kọ́ kẹ́lẹ́ mọ̀ wípé nóbi ṣe é nóbi ṣe é nóbi ṣeré ṣeré. everybody ọmọ ẹja yẹn bó ṣe wù yẹn ẹja yẹn fọ́ọ̀rìn nílé ẹni mi ò sí nílé ẹni tó bá. bọ̀ láti sinimá ni ẹ rí mi tí mo wọ school uniform ẹ tún béèrè ibi tí mo ti ń bọ̀. Eh? see this small boy see as you dey yarn that little pe person e be like say little craze dey run for this your little head. you too you are crazy. hey if i was you. file file file file file file file file file file Túndé ṣé orí gbogbo àwọn àgbàlagbà tó wà ń bí ó wá ń bú wọ wo I will teach you a lesson you will never forget in your life. Ọ̀yá ẹgbẹ́ tó bá sáré. sorry, oh, oh. sorry. Lórí àpẹẹrẹ. Oníkọ́rẹ́ ìjọ. Ìwọ náà gbé e, ṣó kú wọlé rẹ̀. Ó gbé e. Jáde bẹ́ẹ̀. tó di pé ẹ dá ìjọ èmi kàn fẹ́ mo fẹ́ rọ̀ wá pé ẹ jẹ́ kí a ṣe eh, eh, ah, sorry ká ṣe olùdájọ́ mi kẹ̀ ṣe jẹ́jẹ́ mo fẹ́ kẹ́ kó bá mi ṣíjú àánú wò kí jìyẹ kó mọ ní ráńpẹ́ I rest my case. my, my lord gẹ́gẹ́ bí agbẹjọ́rò ọ̀daràn. Yes and as my learned colleague has spoken ẹ dákun èmi plead pẹ̀lú yín kí ẹ tamper ẹ mercy with justice mm, mm. eh, kẹ tamper oh, oh. justice with mercy. ó bá kú tí ni kàn lo mercy johnson. àbí mercy àyè gbé. àbí mercy ebó ṣẹlẹ̀ kọ́ṣà lo mercy use one mercy use it. <laughs> Túndé ọmọ màmá Túndé. Ilé ẹjọ́ ẹ̀dá ẹlẹ́bi. I need respect fún àgbàlagbà. Nítorí náà, mo fi é sí ẹ̀wọ̀n ọjọ́ márùn-ún pẹ̀lú iṣẹ́ àṣekárakára láìsí oúnjẹ nínú. ọmọ mi láti jẹ ìdájí ni mo ṣe Túndé. ẹ ọmọ mi ni Túndé. Túndé ta ni jẹ Túndé. àṣé ìmọ̀ Túndé ọmọ mi mọ́ ni. ẹ ọ̀dà kí ni. ìjẹta la wà ó lọ sí skul kò padà. ẹbí ẹ ṣe skul ẹ wá lọ skul. mo ti lọ sí station mi ò bá kó síbi tí mi tí rìn dé mi rí Túndé wá ni wọ́n ṣàlàyé fún lóòyà ní ẹ̀ṣá. wọ́n sì lé báyìí o sẹ́ni kan tọ́nu lé. a ò ga ò gbà ó ló máa padà. ẹni sùúrù mọ̀mọ́ ah, ah, o sáré ọ̀dọ̀ lọ. ẹ lájọ ọmọ rẹ lára lára ni ṣé ẹ lájọ ni ẹ bímọ rí. ó dà mo bí rí wàá ah, máa lọ. ó dà mí ò lọ. ẹni sùúrù mọ̀mọ́ Túndé ọmọ wò ní sọ̀rọ̀ ẹ kí lélẹ́yìí bàtà Túndé bàtà Túndé rèé bàtà kí ló ń ṣe ń bí ẹ bá mi gbé jáde ẹ bá mi pọmọ mi jáde á ní kẹ́ ẹ pọmọ jáde fún bàtà ẹni yìí. àti ọ̀sán kankan nulẹ̀ ń bí kò sẹ́ni kankan nulẹ̀ mi nìkan náà mo wà nulẹ̀. mo jẹ gbèsè túnde. Yeah. lọ́ọ̀yà eh, oh, ah, ẹ lérí kẹta pàdé lọ́wọ́ ẹ̀ ẹ̀ fà á ilé yóò dáa. Daddy, mama, mama, mama. Oh. Ah, I love her for what? Ah, I ṣẹ̀ṣẹ̀ wọlé ni. Ah, police, I should come and sir. Police. Excuse me, officer. Uh, as, as a matter of fact, we are just arriving from a trip now. But now. So, I think the police need police. I think the police need sir. is a mystery now may travel to sí Abuja kí ni mo tẹ́ ẹ ń sọ ṣe bá jọ conference ni now ìyàwó mi ti wà long tẹ́lẹ̀ so èmi ati ẹ̀ wá jọ padà sílé after about a week bá ṣe wọlé báyà kan bá kú ọmọ ńlẹ̀ńlẹ̀ ni láì mọ bó ṣe at all. but ta ló wà nù lílá oko Eh, well, eh, ẹ ìbíjọkẹ́ nìkan la fi lẹ̀ ń اللهم صل وسلم على عين رامة ربانية ولياقة امتاكك حيطة مركز الفؤم والمآن والنور الأكوان المتكونات الآدمي صيب الأكربان البرك الأسرائي بمظل للأرباح مولاة لكل مطارد من البؤر والأواني والنور كلام الذي مولت به كونك لأيتات مماكنات المكان اللهم صل وسلم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 nítorí wípé bí ara ò bá rokùn ara ò lè rọ adìyẹ ẹ̀sìn máa wò ó ọ̀dọ̀ ọ̀gá yìí ni mo ti ń jẹ tí mo ti ń mu ọ̀dọ̀ rẹ̀ ni mo ti ń rí owó tí mo fi ń tọ́jú ẹbí àtàrà náà ló jẹ́ kí n tún bá ọ̀rọ̀ rẹ̀ wá. ṣe rí ọ̀rọ̀ ọ̀gá yín tẹ́ mú wá ní kì í kékeré wa wọ́n láì àmọ́ istiara tá à ń ṣe lérí rẹ̀ kì í tí ì parí bí ó bá fi tó ọ̀la a ó yanjú rẹ̀ a ó wà mọ̀ bí tá a dojú àdúrà kọ gbogbo ìgbésẹ̀ tá a bá gbé lórí rẹ̀ ọlọ́run kọ́ àmọ́ sí. àmì ọmọ ẹ jẹ́ ká fọkàn sọ́dọ̀ ọlọ́run pé yóò yanjú àbí ìyá yóò sùn lọ́wọ́. ẹ ṣeun ọ̀dà ọ̀dà ọ̀dà wá tan ìmọ́lẹ̀ sí òkùnkùn ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu àfa. amòfin àfa ẹ ṣe o àní dáhùn ọlọ́wọ́n ní jẹ́ ara dánwò. ẹ rí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí náà bàbá wò lọ bàbá wò bọ àfọwọ́fà yín ni bíi ti bò náà ni fúnra yín lẹ fọwọ́ fà á nítorí ẹ̀yin fúnra ara yín lẹ fẹnu ara yín sọ òdì ọ̀rọ̀ sọmọ ni ẹ̀yin fúnra yín lẹ fẹnu ara yín pé ohun tí ò da sọmọ òun lára látara pé ẹ̀ ń bínú ẹ̀ wá fìbínú sọ ọ̀rọ̀ jáde. bẹ́ẹ̀ bá rántí ọjọ́ tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin ẹ̀yin àti ìyá ọmọ ni tẹ́ ẹ fìbínú sọ̀rọ̀ jáde. let me tell you èmi gan alára tí n bá tún gun orí ẹ kí n má jèrè àwọn ọmọ tó bí fún mi. ọkọ mi jọ torí tó lóhùn torí tó lóhùn. gbogbo ohun tẹ́ ẹ sọ pé ẹ ní í ṣe nígbà wọn gbogbo rẹ̀ lẹ́ padà wá ṣe ẹ padà wá ṣe ó wá dìgún. tẹ́ wá rí i pé ọmọ yín kọ́ ní í ṣe yín ẹ̀yin fúnra yín lè fọwọ́ ara yín ṣera yín ọlọ́run ọba ọba àlekè ọlá sì rẹ̀ ní béèyàn bá ń bínú gbogbo ohun tó wà lára pátápátápátá ni ó máa báyàn bínú béèyàn bá dẹ̀ ń dunnú náà gbogbo nǹkan tó wà lára pátá ni ó máa báyàn dunnú gbogbo nǹkan téèyàn bá wá sọ lásìkò òun àṣẹ ògùn ló fi sọ̀rọ̀ nínú alukur'an pé alladhina yunfikuna fi sarrahi wa durrahi wal kasimina ligaizo wal amfina anin nas wallahum yuhibbul musinin gbogbo ìgbà tó bá yẹ kẹ́dà bínú tó rí ohun tó bínú tó wá kóra rẹ̀ níjànú tó ṣe sùúrù fúnra rẹ̀ ọlọ́run ọba a máa pọ́nrú ẹni bẹ́ẹ̀ lẹ̀ tẹ wá rí i pé ọmọ yín tẹni ń kó ìrònú bá yín tí ń kó alábàáyín òun kọ́ ní í ṣe yín o ń fọ́ra yín lẹ́yìn síra yìí. ó dáa àáfà ọ̀rọ̀ ti lójú báyìí gbogbo wa ti mọ ibi tó kún ti wá kí wá ní nǹkan táyé á sí tí gbogbo ohun tó ń rìn tí ó fi tán lẹ̀ torí pé ẹ máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti affect mi gan torí pé àti jẹ àti mu láti ọwọ́ dìlọ́ ló ti ń wá àtọwọ́ ọlọ́run ṣùgbọ́n bíi tí wọ́n wà yìí àtayẹbí àtara àtọ̀rẹ́ gbogbo wa láti mọ̀ láà o ohun tá ó ṣe gan-an tá ó fi bọ́ nínú ìṣòro yìí òun ni kí ẹ bá wa ṣàlàyé. ọ̀nà àbáyọ wà ah, ọ̀nà àbáyọ wà nítorí ọ̀ràn tẹ́ ẹ dá ọ̀ràn kàfàrà ni kéèyàn máa fẹnu ara rẹ̀ kó máa fi gbégún léra rẹ̀ lórí béèyàn ó bá wá jáde nú ẹ̀ ah, ọ̀nà mẹ́ta ni o àkọ́kọ́ èèyàn ó gbààwẹ̀ fódìndí ọgọ́ta ọjọ́ àbí kéèyàn ọbọ èèyàn ọgọ́ta àbí kéèyàn lọ tú oògùn lọ́rùn ẹ̀rù. àfa ah, eh, mẹ́tẹ̀ẹ̀ta ló possible eh, àwọn wọn ṣe problem at all in fact eh, èmi tiẹ̀ ti bẹ̀rẹ̀ àwẹ̀ mi báyìí already mo ti gba bíi márùn-ún so kù fifty five. ṣé bí èmi náà lè bá wọn nípa àtìpín inú ẹ̀. Ah, èmi náà lè bọ́ ọgọ́ta ènìyàn ifun bó ṣe two hundred màá bọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ṣé wàhálà ìyẹn bá ti jẹ́ ṣíṣe wàhálà ìwàlà ìyá ò padà jẹ́ yọmọ yóò sì di yóò dìgbà wọn ah, bẹ́ẹ̀ bá ti lè ṣe